ọlọ́run ọwọ́ subhanahu wa ta'ala ọba aláàánú fáwọn ẹ̀dá rẹ̀ ọba oníkẹ̀ fáwọn ẹ̀dá rẹ̀ ẹ̀mẹ́ rahmatu subhana nínú àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ inú ẹ̀ ni an arsala ilayna rasula ọ̀rọ̀ jíjẹ́ sí wa láti wá tọ́ka nípa alámàrí ẹ̀sìn àti alámàrí ayé wa nínú àwọn nǹkan tí a máa ṣe láti rí ọ̀nà ọlọ́run láti dé lórí kiri àmọ́ tó lọ́wọ́ bá sùpánà tó fi yọnu sí wa láti mú kí ni tá a ṣe níṣẹ́ rí ọ̀nà nàbí láti wá dúró rẹ̀ fún wa. أترى إيجاد جفانا محمد صلى الله عليه وسلم أنا بتسيبي ọlọ́wọ́n bá sùpánà wà táàlà wọ́n tó sì káàkiri káwọn ẹ̀rú ẹ̀ kọ́ra nàgbà aláàánú náà sí wọn náà ròyìn níbi pé bílẹ̀ mọ́pin ní ọ̀fọ̀fọ̀ rẹ̀ aláàánú oníkẹ́ ọ̀gbẹ̀mọ́bí náà jẹ́ sáwọn àlùmọ́ tí wọ́n rántí kọ́lọ́wọ́n lọ́lọ́n kọ́ ọ̀dà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam alaihi wa sallam ráyé sí ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àmì ti káyọ̀ ojú wa nínú ọkàn náà wọ́n rọrùn wípé ká máa wáṣọ̀ọ́ nípa àwọn kan mẹ́rin kan. eléyìí wọ́n tọ́ka lórí ìfẹ́ àti àánú tọ́lọ́ fi sánẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nínú ọkàn sáwọn àlùmọ́ rẹ̀ wípé ta áwàdù min arba'i kalimatin pé ẹ máa wáṣọ níbi aburú àwọn kan mẹ́rin kan àwọn aburú tí ń bẹ níbi àwọn nǹkan mẹ́rin ó lágbára púpọ̀ lórí tó sì pé anábì ń tẹnu mọ́ fáwọn àlèmọ́ rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin kíkọ́wọ́ ṣọ̀ ọlọ́run ọba láàkúndé kọ́wọ́ ọlọ́run ló nìṣọ́ kó níbi àbúrò àwọn nǹkan mẹ́rin rẹ̀ alákọ̀ọ́kọ́ ká máa wáṣọ min azabil kubur níbi ìyàsáré lórí sì pé anábì sallallahu alaihi wasallam nígbà nǹkan mẹ́rin yìí ó dúnú mọ́ púpọ̀ láti máa tọrọ rẹ̀ àti àti sọ̀la dèjò lórí wọn anábì òní sálámà lórí irun rẹ̀ àgbà tó bá gbé àwọn gbólóhùn yìí àgbà tó tọrọ àwọn àdúrà yìí ike Allahumma inni a'udhu bika min adhabil qabr wa min adhabi jahannam ومن فتنة المسيح التجار ومن شر فتنة المحيا والممات النبي صلى الله عليه وسلم أني كما وصل من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب القبر كما ترى لهم بلا ويقول لهم بارك الله kó ṣọ́ wa kó sì gáìdì wa kó là wá kó níbi yẹsàrí ẹ̀rí filikọ́bùrù àdáàbùn liman kana lahu ahlan wa man kana bihi mustahiqo ìyá ń bẹ ẹnu sàárè o ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí ìtẹ́ ń bẹ nínú sàárè ẹni tó bá ṣiṣẹ́ ìtẹ́ ìyá sàárè yìí nǹkan kan ti di pé ó lágbára púpọ̀ láì mọye ní àwọn ọ̀nà ọ̀nà lẹ́nu sọ́lá sọ́lá ló fi fi ilẹ̀ fún wa nípa ìyà tí ń bẹ ní sàárè nínú ẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ni tó bá gbọ́ mi ènìyàn dé ní sàárè táwọn ará ilé rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn dúkìá rẹ̀ tí wọ́n padà sílé ويقعدانه الملائكة أما ملائكة تلوم بالله láti wá bá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wa tó bá dé musari wọ́n dọ̀ mẹ́rin ìjòkó sórí musari rẹ̀ ẹni orí ènìyàn rẹ̀ ló lọ dídún ẹsẹ̀ bàtà àwọn èèyàn rẹ̀ ọ̀nà padà ló wa bí wọ́n tó jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa náà ni wọ́n bì ó sì jẹ́ sí pé àwọn ìbéèrè yìí ọkùnrin ti ṣàlàyé ẹ̀ fún wa kí a tó lọ ká tó kú ó ní wọ́n yan Ànábì sallallahu alaihi wasallam mo ti sọ fún wa nínú àwọn ìbéèrè tí wọ́n bi wá wọ́n bi ọmọ ènìyàn kọ̀ọ̀kan àwọn rọ́bì nípa ọlọ́run ọba rẹ̀ wọ́n àǹdíìrì wọ́n bi nípa ẹ̀sìn rẹ̀ wọ́n ànábì yìí sallallahu alaihi wasallam wọ́n ti bi nípa ànábì rẹ̀ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ pé mo ti yàn fún ti sọ fún mẹ́ta yé máa kọ́ ẹ́sípó dání kí n tó lọ máa ti ń béèrè lọ́wọ́ mi màmá ju o àbí máa ti há dáadáa kí n tó lọ máa ti ń bí ní kí n máa dáhùn pápápápápá lókun amúrò bẹ́kẹ́lẹ́ àbílẹ̀ rẹ̀ ẹnu ọlọ́run bá ní ẹnu ọlọ́run bá àlékọ́ lábá ní kó ṣiṣẹ́ rẹ̀ látàlẹ́ ayé irú àwọn tí ó rọrùn fún mi láti dáhùn abẹ́ni tí ò bá ṣiṣẹ́ rẹ̀ kó tó lọ láyé kò lè rọrùn fún láti dáhùn àbí ká ti ṣiṣẹ́ rẹ tayé ẹni ò mọ Ọlọ́run láyé bóòlù sì fẹ́ mọ Ọlọ́run nínú sáré ẹni ọmọ nẹ́bì láyé ẹni ọmọ ẹ̀sìn láyé bóòlù sì fẹ́ dé sí mọ́ ọba ń bí ní bóòlù sì fẹ́ dẹ̀ òun ló bàtà mùsùlùmí sallallahu alaihi wasallam nẹ́bì ní ẹnikẹ́ni tí wọ́n bá bí tọ́jú ẹni tó ti ń ṣiṣẹ́ tó ṣiṣẹ́ tó láyé ni ọmọ ti ń yóò máa fọ yóò máa fọ wọn létí ètò rọ́bì Allah ọlọ́run bá mi ní Allah ọmọdínú kí ni ẹ̀sìn rẹ̀ tó máa ń di ní Islam ẹ̀sìn mi ní ẹ̀sìn Islam ọmọdínàbí yòók ẹlànàbí kan rántí ẹ̀ nàbí yé Muhammad sallallahu alayhi wa sallam tó máa lá nàbí Muhammad ẹni bá ti dáhùn bá mi ìfọ̀gbẹ̀tù lọ́wọ́ الذين آمنوا في الحياة الدنيا يقول الثابت الله سبحانه وتعالى yóò kẹsẹ̀ ẹnikẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ láyé tó ṣiṣẹ́ rí láyé tó ṣiṣẹ́ tó àwọn nǹkan wọ̀nyí láyé ọlọ́wọ́ fẹsẹ̀ rẹ̀ ẹni rẹ̀ láti lè dáhùn sí níjọ yìí. amẹ́lẹ́kàfẹ́ náà tó jẹ́ kẹfìrí tí wọ́n mọ́ lọ́hùn tó má ti ń di lébèrè yìí àá àá yóò mọ̀ pariwo àwọn lẹ́kà munkar wa nakiru sai amma ah, ne a ah, ha ah, yin ta bèèrè lọ́wọ́ rẹ̀ yin ta bèèrè nu ọlọ́wọ́n bá rẹ̀ tó máa pariwo ha kílẹ̀sì tó ń fún tó máa pariwo ha tẹ̀lé nàbì rẹ̀ a ha ló máa pariwo. Ànábì sallallahu alaihi wasallam ànábì ni àdúrà tí wọ́n fi lu ẹni yìí tí wọ́n bá gbà mọ́ ní orí ló wá pariwo ló wá wọlé inú tàrí rẹ̀ gbọ́n kan ló gbọ́n rẹ̀ tó bá fi ń pariwo lọ sílẹ̀ ibi tí ilẹ̀ dé ilẹ̀ méjèèjì ibi tó kángun sí ló pariwo níbẹ̀ ló sì pariwo padà wá kó ló ṣe é yẹ sùmáàrùn gbogbo nǹkan pátá ló gbọ́ ariwo rẹ̀ ilẹ̀ sàkọlẹ̀yìn àyàfọ́ mọ́nìyàn akálùjọ́nù ó ní tọ́nà ní láǹfààní torí pé ó ilẹ̀ tọ́lẹ̀nìyàn akálùjọ́nù bá gbọ́ ló fàyà ètò ìlú fàyà lẹ́jẹ̀ kẹrin ẹni ṣùgbọ́n láwọn bá sọ́nà àdára hájàbá wọ́n hájàbá ó dínà ó dínà gbígbọ́ fọ́mọ ènìyàn akálùjọ́nù ẹ ohun ẹni tí wọ́n bá fìyà jẹ nígbà tó bá ń pariwo ẹ̀rí ilé ìjẹ́ ká mọ̀ wípé ìyá ń bẹ̀rẹ̀ sáré lẹ́bi ní ká máa tọ̀rọ̀ pé Allahumma inni a'udhu bika min azabil qabr wọ́n lọ́hùn ṣọ́ mi o làmí o kò ní ìyá sáré ìyá sáré ń bẹ̀rẹ̀ o oníkẹ́ni tó bá lẹ́tọ̀ọ́ sí tó bá ṣiṣẹ́ kó jìyà yìí tó bá sí pé alọ́mọ wa gbìyànjú a máa tọrọ lọ́wọ́ lọ́wọ́ bá ti tààrà tààrà kó ṣọ́ wa kó ní ìyá sáré fún tó bá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ lọ́wọ́ pípọ́ lọ́wọ́ kó ṣọ́ wa kó ní ìyá sáré ǹjẹ́ a kàn máa bẹ̀rẹ̀ lọ́wọ́ lásán a ní iṣẹ́ tán ni gbogbo ìyà gbogbo iṣẹ́ tó lè mú ni jìyà nínú sáré a náà jìnà sí ni gbogbo ohun tó lè mú ni láti rí kẹ́nu sáré ó náà mọ̀ ṣe ọ̀sùnmọ́ ẹ̀rí tí wọ́n tẹ́lẹ̀ sọ lọ́wọ́ tí sọ fún wa kò ní pé tí a bá ń bẹ nínú sáré àwọn mọ̀lẹ́kà ọlọ́run nìkan wọ́n fi ó ń ṣí ẹkùn méjì kan fún mi. ìpáàdé ní gbogbo ẹnì kankan wa ló ní ààyè nínú àlùjọ náà ló sì láyè nínú náà tó wá jẹ́ mùsùlùmí. wọ́n kọ́kọ́ ṣí ààyè rẹ̀ fún nínú náà ń gbé ètò kájágbá àyè ni o yóò wo bẹ̀ gbá ibi òsè ibi òsè gbò ibi òsè dé sí sàlùmọ́fẹ́ sàlùmọ́fọ́à ibi ìgbò ṣe létí yẹn lè dé sí wọ́n fi hàn án àmàntò ibi ni ò bá jẹ́ àyè rẹ ká ló ń pé ó já kẹfẹ́ lè ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ìdígbò gan ọmọ yẹn fi hàn ní ọmọ ti gbójú kò ní fẹ́ rí ọmọ fi hàn kíláàsì kò ní fẹ́ wo bẹ̀ wọ́n padà dé wọ́n wá sí ilé mi lálùjọ náà wo bí túnbọ̀ níbi àá dídá ibi ṣe dé sí yóò máa lọ bẹ ẹnṣọlá ṣọlá ni wọ́n wá close your phone tó ibi ilé rẹ nìyẹn tó padà dé sí ní àlùjọ náà látara iṣẹ́ rẹ̀ mo yóò máa wọ́ mẹ́rin yẹn pé kóun ti máa lọ bẹ àmọ́ kò sì yá ó dùgbà tí wọ́n bá sọ tẹ́lẹ̀ bá kó owó ọjọ́ lẹ́lẹ́kẹ́ àmọ́ ó sì ṣòro sí ẹnì kankan wa kẹ́ńtà kò tún mọ̀ tó ń lọ kò tó mọ ibi tí ó lè sínú ilé rẹ̀ àmọ́ wọ́n sì pẹ́ẹ́pẹ́ àwọn àgbádùn díẹ̀ díẹ̀ yóò ti máa kàn àwọn atẹ́gùn rẹ̀ díẹ̀ díẹ̀ yóò ti máa fẹ́ sí láà yóò ti máa bẹ̀rẹ̀ báríkà ibi tí ó dé sí díẹ̀ díẹ̀ kó tó di wípé àlùkí àmúwádìí. bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ kèfèrí wọ́n kọ́ ṣe àyè rẹ̀ fún iná àlùjọ náà inú ló mọ̀ dùn ẹjẹ́ wọ́ bí kò wọ́ bí kẹrẹ̀ bí ni ò bá jẹ́ lè rẹ̀ kàlò òṣìṣẹ́ lọ́rùn kálọ̀ ọmọdúnṣe ọlọ́run ni ọmọdúnṣe iṣẹ́ eré ni ọmọdúnṣe ìjọsìn ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀tá ah, ibi tí ó bá jẹ́ ilé rẹ̀ ni. àmọ́ látara àìmójútó ọlọ́run ọba látara àìmójútó ẹ̀sìn ọlọ́run ọba látara àìní ìgbàgbọ́ tó dáa sí ọlọ́run ọba sọ̀rọ̀ ọ̀tá náà ò ní láǹfààní àti gbèsìdì wọ́n wá sí ìbò ní fún ní ọ̀nà. yíba yìí ló ti rí bí o ti wọn bí rí lówó rẹ̀ ní àá èdè òṣèré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ibi yóò kọ́ àtẹ́lẹ̀ rẹ̀ ibi ní bọ̀dà jẹ́ àtúbọ̀tán rẹ̀ látara ìṣiṣẹ́ rí àìgbọ́dọ̀ ọmọ sùpàrọ̀ àtàrà lọ. ẹ̀rí atẹ́gùn bẹ̀ díẹ̀ díẹ̀ yóò padà máa fẹ́ sí kó tó di pẹ́lú kí a máa di. gbogbo àwọn kan yìí ẹ̀nà atẹ́gùn burúkú ń fẹ́ sí irú ẹnìyẹn bí wọ́n pọ́n sí ká gbé èsì sí èsì ò lè ṣiṣẹ́ ilé ẹni yẹn kò sí ń dámú amú nǹkan tuntun tí wọ́n lè fà sí ooru kankan mọ́ra wọn onáà ni ó máa fún wọn. nínú ẹ̀ ẹ̀lẹ́bí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ni pé ok ẹ̀lẹ́bí a máa tọrọ nígbà tí a bá ń ṣàdúrà fẹ̀yìn tó kú káyìí ṣe láti gbà náà dà pẹ̀lú ọmọ wọ́n sàn iláhù kọ́bùrọ̀ àwọn ọlọ́run bá fẹ́ sàárè fún ẹgbẹ́ jẹ́ mùsùlùmí yóò sàn iláhù kọ́bùrọ̀ àwọn sàárè rẹ̀ wọ́n mọ̀ fẹ́ fún un yóò fẹ́ fún dáadáa yóò gbáyé fún amẹ́ni tó bá jẹ́ kéfìrí yùdọ́ yà kó láwo kọ bùrù sàárẹ̀ rẹ̀ wọ́n máa fún máa gbogbo àwọn abonú rẹ̀ ló máa fún papọ̀ látara ìnira eléyìí tó máa kàn ní sáré gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn ẹ̀rí yìí ó ń tọ́ka ala ìsìbáàtì àbábẹ́bí lọ́kọ̀ bẹ̀rẹ̀ ó ń ṣàbẹ̀yìn lẹ́yìn pé ìyá ń bẹ̀ nínú sàárè fẹ́nikẹ́ni tó bá ṣiṣẹ́ rẹ̀. àwa ní ìmá tọrọ ọkọlọ́wọ́n ọba sùkánù ọ̀tàlá kó má fi wá sàárè ìdí ẹni àti iṣẹ́ tó wọ́n sí ẹni àìṣẹ́ tọ́ ni tó nínú àwọn okùnfà nínú àwọn nǹkan tó máa ń fa kéèyàn ríyà ọlọ́run ọba rí nínú sàárè alábi sọlá ọ̀sán sọ fún níbi àdífi tán alábi ẹni kọjá márùn àlà kọ̀bùrẹ́ alábi ẹni kọjá ní sàárè méjì kan ètò àwọn sàárè méjèèjì yìí àwọn tó ń bẹ nínú ẹ̀ yóò àbábá ẹ̀ ń fi ẹ̀jẹ̀ wọn ọmọ ìwà bẹ́ẹ̀ lè fi kẹ̀bírí ó ní wọn ọmọ ìfìyà jẹ wọn lórí àwọn nǹkan táwọn àlérò tó bóyá àwọn tóbi ó tóbi ní ẹ̀sìn ṣùgbọ́n ó lè mọ́jẹ́ nǹkan kakùn ní tó tóbi lọ́sùwọ́n náà tẹ̀lé àwọn ìgbé alẹ́ yóò yọ wá tó nǹkan pẹ́tẹ́ ẹ̀ o sábẹ́ ni àrùn ọmọ yẹn ń ṣe ìgbìmọ̀ mímá ìkànnì àwọn méjèèjì tí wọ́n fi àjẹ yìí kwanso ó máa ń ṣòfófó púpọ̀ a máa ṣòfófó láti máa fi orí àwọn mùsùlùmí máa gbára wọn láti máa forí àwọn ẹgbẹ́ ọlọ́wọ́n bàlá máa gbára wọn káàrin àwọn mùsùlùmí kó má bàa tó àwọn ṣòfófó ẹni tó bá sọ̀rọ̀ gbàgbà agbélọ́sọ́lọ́nù kejì abáfikún ẹ̀rọ ni ẹ̀rọ olófòfó ń tẹ ọ lójú dájá iṣẹ́ kí lóun wá gbà tó ń wò sí ojú òfófó òun kò tún bẹ́ẹ̀ irú àwọn ṣe báyìí nínú àwọn nǹkan tó máa fọ okùnfà ìyá sàárè fún mi ẹni náà ń díyà ní sàárè lọ́wọ́ látara òfófó tí lè tún ṣe ìyá yìí nígbà tó wà ní ayé bákan náà kejì ẹni sọ̀rọ̀ ọ̀sẹ̀ ní pé láyé sẹ́ńdí omi bá òle tó bá tọ̀ kìkì ń bì kíkà pẹ̀lú ìtọ̀ tó máa ń tọ̀ ọ̀nà méjì ni ẹlòmíràn ní kámbà a máa fi irú tó bá ń tọ̀ lọ́wọ́ kó kí ń bì kíkà níbi tó bá ń tọ̀ gbogbo òtí ń tọ̀ a máa tàbí lára àtọ̀tẹ̀ níbi kíkà pẹ̀lú ẹ̀ àwọn ìka ló ń tàǹbà. abẹ́lẹ̀ mi kìíní tí ìfọ̀tán ó ti tàǹbà ìtọ́sí máa tán gbogbo aṣọ nínú gbogbo ṣòkòtò rẹ̀ tó tó tó tó tó tó a máa lọ fi sinú ọ̀hún tó bá tán náà kí ẹ máa bì pẹ̀lú tó bá ń tọ̀ tẹ́lẹ̀ pé ètò máa kan sí lára ètò máa kan sí lára tí ò ní bì pẹ̀lú ẹ̀ irú àwọn kan máa fa ìyá sáré ìfún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú ta àmì sọ̀rọ̀ lọ́fọ̀ àdéhùn sọ́lá tá a lábẹ́ ká fún wa ó fi yé wa nínú àwọn nǹkan tí máa ń fa ìyá ní ìsàrè fún mi. wọ́n mú lákàrà gbogbo nǹkan wọ̀nyí arábìnrin ká máa tọrọ ọlọ́run gbogbo iṣẹ́ eléyìí tá a máa ṣe tó fà sábà bí ìyá nínú ìsàrè fún mi kábẹ́ lọ́run kọ́lọ́run kó ó ṣe iṣẹ́ yẹn ní ihun tí ó jẹ́ nǹkan tá a lè jìnà sí táàfin lẹ́tọ̀ọ́ sí ọlọ́run bá nínú ìsàrè. bákan náà ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ̀ta ẹ̀bìn Allahumma inni a'udhu bika min adhabil qabr wa min adhabi jahannam kí tó máa tọrọ lọ́wọ́ bàlá kó ṣọ́wa kó tó wà jìnà sí ìyà jahannama ìjọ mú dàbí kíyàmá àwọn tó bá bá wọná iná tó burú jù ó náà nà jahannama lẹ́yìn lọ́jọ́ tó ìjọ náà tó dára jùlọ ó nà jahannama tó fúrú dáwọ́ bẹ́ẹ̀ náà iná tó náà burú jù nà jahannama ẹbí ni ká máa kó sọ wa níbi ìyànà jáde mọ́ nítorí pé náà àbábà hàn kà á lọ́jọ́ dídá ìyá iná jáde mọ́ ìyá rẹ̀ lágbára púpọ̀ ó lágbára púpọ̀ bó tẹ̀lé tó gbogbo àwọn iná tó kù àwọn náà làwọn náà lágbára kò sí kọ́tù yẹ kí wọ́n máa tọrọ pẹ́lú ọ̀hún má fi jáde mọ́ wọ́n fi tọ́sí ní ọbọ̀tẹ̀ fi ìyàjẹ́ mélòó lé jáde mọ́ ara o a máa tọrọ ọdọ́ ọlọ́run subhanahu wa ta'ala nínú gbogbo ìyá mẹ́ni o àmọ́ ìtòlẹ́ ní agbára jù èyí tó burú jù nínú àwọn ìyàwó nínú náà ó náà ní ìyá jáàmù jáàmù yìí ọlọ́run bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ó rọ̀ rẹ̀ láì mọye nínú alukur'an tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ tó fi sọ̀rọ̀ nípa iná jáàmù àyè bá wọ́n mọ̀ wọ́n ní pípẹ́ wọn bá sọ́nà tẹ́lẹ̀ tó bá ń sọ wípé wáyé lónìí wáyé lónìí bẹ́ẹ̀ wáyé lónìí للمكذبين ويل للمتصفين ويل لكل همزة لمزة أجباء باله إن هذا الله بس أنا تعالى تتين سورة ويل أنا من جمهورة العامات إما يتلعه الله سبحانه وتعالى ويقول Ah. àwọn tí wọ́n ń gbẹ̀rùn jù sílẹ̀ tí wọ́n kí ń kí. خلف من بعدهم خلف أداءوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون جيا فسلام الله سبحانه وتعالى sọ wípé وخلف من بعدهم خلف lẹ́yìn gbẹ̀tàrà ni eré lọ àwọn pàlùpàlù kan fẹ́ dé lẹ́yìn tí wọ́n àwọn wọlé bí wọn àwọn wá lẹ́yìn tí wọ́n àdọ́rùn sọ̀rà wọ́n mọ̀ lọ́rùn lára wọ́n máa lọ láre wọn ní kí sásìkò rẹ̀ kò tẹ̀ ní bọ́dọ̀ pé òun tí kírun dùn máa kírun àláfì ẹ̀sùn máa wò pé ó ń tètè ká ilà gan mo ní màá kí mo rí bá ti tán oríṣiríṣi ọmọ àmọ́ jẹun pọ̀ wọn ní kírun sásìkò rẹ̀ wọn ni wọ́n tábà ń ṣàwà kò ní pọ́lẹ̀ tó ju o èkó wọ́n sùn o kó lè kó wọ́n gbàgbé o. kí ṣe pé wà lórí ìrìn àjò o wọn sí náà àárẹ̀ àbá láti mọ́kìrún sásìkò rẹ̀ ọmọ wa jẹun nípa wọn níbi ìkẹta pẹ̀lú ẹ̀ wọ́n tẹ́bà ń ṣàwà ọmọ wa tẹ̀lé ìfẹ́ ẹnu àbí kí wọ́n máa tẹ̀lé ìlú ayé wọ́n máa tẹ̀lé ṣáwà adùn ajé àmú awọ agbádùn òun ni wọ́n ń bá ká ni wọ́n fi ń fi tọ́lọ́wọ́n bá sùn láti fi ra rẹ̀ lọ́bí fi ẹ̀tọ́ ọlọ́run ọba láti wọ́n kí wọn káfíkò rẹ̀ ni wọ́n fi ń láre ọlọ́run ní fasáwò fẹ̀yà lọ kọ́rù náà dá ìyá rà ó bara wọn. nínú gáyì ayé àwọn olùtẹ̀nìkè mọ́ọ́mà nínú gáyì o wọ́n ní ọ̀gbun kan nínú ọjà ẹ̀ kò náà pè ní kíni náà pè ní gáyì ọgbọ́n yìí ó lágbára púpọ̀. nínú nàjà nàmlò wa tẹ́pẹ́ ibẹ̀ ni majmu'atu ash-sharr wal-'adab ibi tí wọ́n kọ̀ báyìí gbogbo ìyá sí. lọ́wọ́ ròyìn àwọn iná náà التي تطلع على الأفئدة nígbà tí ó bá ń dùn báyìí àrè kò mú lẹ́mì kò fẹ́ni lẹ́mì yẹ bọ́lẹ̀ òní ọmọ sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìnájọ́ làwọn bá sọ́kàrà àtàwọn èèyàn ti mú un bì. lẹ́pàtàkì jùlọ a máa bẹ̀rẹ̀ wọn bá àwọn àtàrà kọ́lọ́n kó má fi ìyà náà kó má fi tọ́ sí wa kó má fi ìyà náà kó má fi tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa a mọ̀ wá tọrọ ilé ìrọ̀lẹ́ wọn bá àwọn àtàrà ní ìtọ́ sì burú jù nínú náà ní nàìjíríà nàmọ́ gẹ́gẹ́ bá ìṣọ́ síwájú. bákan náà àdàbìsọ̀ náà wà ف ت ن ة المحيا والممات ف ت ن ة بشامي ف ت ن ة يبقى باكو كلا قصر عمي ف ت ن ة مكان ب ف ت ن ة المحيا بشامي ف ت ن ة مدانه والفتنه فتنتان فتنه الشهوات وفتنة الشبهات fìtínà adùn ayé òun náà ń bẹ bẹ́ẹ̀ ni fìtínà ìrújú òun náà ń bẹ méjèèjì kéjèèjì òun náà ló dúró jáì látara jíjẹ mímu adùn ayé fìtínà ni torí pé òun ló mú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì burúkú níbi tọ́lọ́wọ́n bá fìtínà ìrújú tí wọ́n bá kó sínú ìrújú ìní tí ò kì í ṣe ẹ̀tọ́ òun ni ó máa san ilẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ìní tó sì jẹ́ ìwọ̀ ni ó máa san ilẹ̀ ẹ̀jẹ̀ bí tó tọ́ ìlú tún ti jẹ́ bára kò mọ tí ó dòdòdó. ilé ìtàn ọlọ́run bá sọ àwọn àti ara ìkíní kejì ó náà ló burú jáì fọmọ nìyẹn arábìnrin kan máa tọ́ ọ̀rọ̀ ọlọ́run bá lásán àwọn àti ara kó níbi fìtínà ti lè máa yá fìtínà ìṣẹ̀mí wal mamat fìtínà ikú marku zinan bɛ adal maut ka tɔɔrɔ lɔbɔ ba su ana taala ko suwa ko bi fitima yi bakana wa min sharri fitnati al-masih ad-dajjal bẹ́ẹ̀ láti jóni tàbí ní ká tún máa tọrọ ẹlẹ́kẹrin òun ní ká tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ńlá kúrò níbi fitnati al-masih ad-dajjal a ti sọ nípa dajjal kọjá lọ ìpè dẹjàn ànábì sọ̀rọ̀ rẹ̀ fún wa láì mọye nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó pẹ́ ní sọ̀rọ̀ láti rẹ̀ ni pé mami nàbí yẹn kò sáà nàbí ọlọ́run tí ó wà àfi kó kìlọ̀ fáwọn ìjọ rẹ̀ in case ti dẹjà rẹ̀ níbi aburú tí dájà ló kó wa tó ti pé ẹni ọlọ́run bá sùn kárọ̀ tààlà tó bá kó yọ ọlọ́run ó mú dúró fún bíbí tí máa gbàjá yìí kábíró ìyẹn arákùnrin yìí rábì ni látẹkùn mọ sáà àlìkámọ onídé o wọn ti tàṣì rí àwọn nǹkan mẹ́wàá àwọn àlàmọ ti sáà àti lùkúbọrọ àwọn àmì tó jẹ àwọn àmì dídí àlùkè àmọ tó jẹ ńláńláńlá àwọn ìdárúkọ mẹ́wàá nínú wọn ni kí ni o kòró dùjà jáde jíjáde bí dàjálì ó jáde àádọ́ ni wọ́n yìí ti kọ́ síwájú orí dàjálì báyìí pé ká fà á rọ̀ kèfèrí ó ti kọ́ síwájú orí ẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ arákùnrin yóò dá ọ̀bì tí náà kalẹ̀ lásìkò rẹ̀ ẹnikẹ́ni tó bá dé bá kó dúró sísí pẹ̀lú súnnà nábì ẹni bá dúró sísí pẹ̀lú súnnà nábì wa Muhammad sallallahu alaihi wa sallam irú wọn ni ọlọ́run ọba àlekẹ́ ọlá yóò protect kúrò níbi fitina dajjal fitina rẹ̀ láti sọ wọn láti àdù iná fitina dajjal yóò mọ mú yẹn bẹ́ẹ̀ yóò mọ pa yẹn abẹ́yẹn sí méjì ẹgbẹ́gbá báwo ohun yóò yí ìwà yóò níìd òun lè pa yẹn òun lè yí òun lè yé yẹn abẹ́yẹn sí méjì pa òbí yẹn sí wẹ́wẹ́ alẹ́ tó tó padà àti jẹ́ yẹn padà fún àṣọ ìmọ̀ ọlọ́run àbí mi kọ́ ọlọ́run ni ọba fi lè fọ́ọ̀lù tó bá fi lè tẹ̀lé ìgbà ẹ̀rẹ̀ tó ṣe irú nǹkan yìí ìyẹn tó lè gé èèyàn sí wẹ́wẹ́ tó ti so pọ̀ pọ̀ tó ti dé èèyàn padà àá ọlọ́run nìyẹn sọ́kọ̀ yẹn kàfàrà ẹjọ́ ìdí gẹ̀gẹ̀ yìí nìyẹn àwọn ẹjọ́ ìdí tó ṣe àti àti ìṣe àwọn tó ń àwọn tó ń ṣe màjíkì tẹ́ ń ṣe dá wọn àti àti ìṣèdá kan rárá tó lómi ti gbà wọ́n gbọ́ nìkan kan lọ báyọ̀ kan ó kàn yẹsẹ́ wò ọba ní àwọn eléyìí síra àwọn eléyìí kẹ́kẹ́ yẹsẹ́ wò tó ní àwọn báyìí rí náà àbáyé díẹ̀ tiẹ̀ ó yìí ti fọ́ọ̀lù fún lẹ́yìn ti ṣe pé kò rí nǹkan kan àbáyé mi ti máa ṣẹ̀ sọ tó ṣe déédéé ọ̀rọ̀ by mistakenly tó pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínú wọn ọgbọ́n ní fi ń ṣe kò rí nǹkan kan àwọn míì tó bá tún dàgbà rí tó ń ṣẹlẹ̀ ẹ̀sẹ̀ nínú ìbílẹ̀ jẹ́mù wọ́n gba wọ́n ń wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn àlùgbànú ni wọ́n dá nǹkan kan dá ìmọ̀ kankan ní ìgbà ìmọ̀kọ̀kọ̀ àwọn nǹkan tí ò kan tó sọ ní kúfùrù tó sọ ní di kèfèrí kéékèèké táwọn èèyàn fọ́ọ̀lù sí irú àwọn ilé ìtàn bá rí fìtínà Dajjal wọ́n fọ́ọ̀lù ní gbàgbà wọ́n tẹ̀ ní gbàgbà àwọn tó bá ọ̀fẹ́ lé yìí o bó ṣe yí lélẹ́yìn ṣe yìí o òun ló fẹ́fẹ́ láwọn lè sẹ́lá níbi ní ká mọ̀ tọrọ níbi ìyà àbí níbi kí náà títẹ̀ jáde máa kó wá sórí ayé nígbà tá a lè kí a máa báyìí kí ni tó dé kílẹ̀ tí ayé sísá ti parẹ́ gba àwọn fìtínà yìí àwọn abẹ́lẹ́ wọn bá ń lá kí a má sì wú pé bàtẹ́ pé èmi ní ń bọ̀ adé bá èmi lè má ṣe déédéé rẹ̀ lè má ṣe déédéé tèmi títẹ̀ tí a lè bá ṣe déédéé àsìkò tẹ̀ àwọn fìtínà tó kù ń kọ́ ìjọba pé kò sí wọn nìkan àná ìṣọ̀lá àti làǹbá gbogbo àwọn àlè ọmọ rẹ̀ ni ó sọ fún àwọn sàhábà bóyá ìjọba àwọn sọ àbúrò ẹ̀pẹ́ yà àwọn sàhábà ní òbí àwọn sàhábà náà sọ fáwọn tábìrin àwọn náà ń múlé fún wọn bá àná ìṣọ̀lá àti ẹ̀ṣẹ̀ múlé wọn máa tọ́ lọ́dọ̀ lọ́wọ́ bá ọ̀nà ìṣọ̀lá kó ń bí ẹbúrú abúrú dẹ̀jáì àbúrò ẹ̀pẹ́ yà àwọn tábìrin ní òbí àtàbìrin náà wọn náà àbúdáṣà ayé tí wọ́n náà bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ ni wọ́n sọ fúnra wọn kọ́rìnì bàdà kọ́rìnì wà ásìrì bàdà ásìrì. gbogbo àtúbà tí ó bá di àwọn tí mo padà dé bá ń bẹ̀ kọ́lá ọba sanu àtàlá kó la àwọn mùsùlùmí kúrò ibi fìtí ní ọ̀rọ̀ tẹ̀jà. sọ̀rọ̀ nípa tẹ̀jà kan ti wáyé lórí rẹ̀ ṣùgbọ́n fìtí náà rẹ̀ sáà mẹ́bí ni a máa wá sọ̀rọ̀ rẹ̀ onìkan tí a ń tẹ̀lé bá. abẹ́lẹ́ ọba sanu àtàlá ogun tí yóò kó wọn sínú àwọn àdáwò wọn wọ̀nyí tó kẹta ajọ́ kan nínú àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí àwọn ìyá ni ilé tó jẹ́ ìyá sàárè àbí ìyá iná jahannama kọ́lọ́n kò dó làwà kó làwà bẹ́ẹ̀ ni àwọn ìjọsìn mọ́jọ́ àwọn fìtínà nínú ó kò sí tó ìbọn sábà bí ìyá fún yín ìfìtínà ìṣẹ̀mí fìtínà ikú bẹ́ẹ̀ ni fìtínà dàjáàlì àwọn nǹkan wọ̀nyí tó lè fàtàbà bí ìyà fún mi tó lè fàtàbà bí ìbímọ ọlọ́run fún mi láyé àti láyé pílẹ̀ àwọn abẹ́rẹ́ àwọn àtàrà kó láwà kú ní ibẹ̀ kó ṣe wáyé ni tí ó lè gbìyànjú láti ìṣẹ́ tó gbé tó gbé ọmọ tó lọ́wọ́ bá kó ṣe wáyé ni tí ó lè gbìyànjú láti mú iṣẹ́ tí ó yí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí ó yọ ní sí láti lè wá ogun tá a ṣe tí ó máa di ọlọ́run bàlá nínú káàdì wọ́jọ́ kan nínú ọmọ tó lẹ́tọ̀ sí fìtínà ìyá àjọ àwọn ìyá yìí kọ́ra kò dó lára ẹni kọ̀ọ̀kan wà níbẹ̀. ẹ̀rí ní parí ẹ̀rẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rọ sọ́lá tó bá sọ̀rọ̀ fún wa tó sì fún wa ní nǹkan ìdí ní ká máa ṣe ní ẹbí tó ní ká máa wí ní. mùsùlùmí bèè tó wà nǹkan mí kì í ti ń fojú tẹ́ńbẹ́lú ẹ̀ mùsùlùmí ò kì í ṣẹni tí ò ní kà kún ó fẹ́ nìkan kan wá káwa náà ká gbìyànjú láti wípé tá a bá mọ̀ tá a bá mọ̀ ẹjá lọ kọ́ gbólóhùn yìí ká lọ kọ́ ìjọ Allahumma inni a'udhu bika min 'adhabil qabr wa min 'adhabi jahannam wa min fitnatil mahya wal mamat. ومن شر فتنة المسيح الدجال كجبا إلو كان مكاري بي إنتيو نما جلن واني تبان بيلون با سبحانه وتعالى لوري كوري كتا كننا وانتاس ما بيلون bẹ́ẹ̀ni tí wọ́n ń bẹ lórí wọn kárí wípé aláǹfààní àti lè máa wí àdúrà yìí kó tó lè pa àsálámà sọ̀rọ̀ nǹkan náà bóyá ń dáhùn wá kí ni abáǹtẹ̀ǹkìn lẹ́yìn ìmáàmù kárí wípé à ń gbìyànjú láti máa wí gbólóhùn yìí náà kó tó di pé à ń sálámù. lima fi àmì ọ̀nàmọ̀nàfẹ́ wal-fawaid lẹ́gbẹ̀rẹ́ àwọn àǹfààní tá a jẹ lára rẹ̀ tó di pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó fẹ́ ká máa bẹ ohun ìǹtà bá fẹ́ ẹbẹ̀rẹ̀ wọn bá láàfún níta àbáfẹ́ ẹni ẹni ìyẹn fi ń kọ méje níbẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala ọlọ́mi ò fẹ́ kínní mo fẹ́ ilé yìí wọ́n tọrọ rẹ̀ lámà aláhàj muslim àràṣe é yóò bá ti ń tẹ̀pẹ̀lẹ̀ mọ́ nǹkan lọ́sibáàsì fún ìrúkọ́ lọ́mọ sọ̀rọ̀ pé sanamu sọ fún wọn sára ka ìbáàdì á ní fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani falyastajibuni wal yu'minu bi la'allahum yarshudun ọlọ́ni táwọn ẹrú mi máa ń bí mi máa ń bí ẹ nípa mi fa inni qaribun sọ fún wọn kó mo súnmọ́ wọn ujibu da'wata da'i idha da'ani ọmọ ìtẹ́sọ̀ ẹni tó bá pè mí idha da'ani tó bá pè mí lórí ọ̀gá wa náà pè ọlọ́run ọba sùkánà ọ̀dáyàrá lórí nta afẹ́ á pè ọlọ́run ọba ìlànà lórí nta afẹ́ kókó ṣẹlẹ̀ sí wa á pè lábẹ́ so jẹ́bà ṣe máa pè lórí nta afẹ́ lọ́la máa pè lórí nta afẹ́ pé kó dóòlà wa ń délé kó ṣàmọ̀nà wa ń délé kó gáàdì wa kó ń délé tí wọ́n mọ̀ tọrọ rẹ̀ níwájú ọlọ́run ọba sùkánà ọ̀dáyàrá. So, àwọn kan wọ̀nyí a rí wípé à ń mójútó à ń wí dáadáa látara nǹkan níbi sọlá àṣọlá tó fi ṣe ìkìlọ̀ fún wa látara nǹkan níbi sọlá àṣọlá tó fi advice wa ká lè ṣe tí a fi rí ààbò ọlọ́run ọba tó ànàbó tààlà insha Allah ibi ni a ti fi àtìmíkọ́ ìbẹ́lẹ́ ọba lásìkò àmàtàrà tó bá ti di ọjọ́ mẹ́jọ àá tún máa pàdé kọ́nà bá sùpàrọ̀ àjárá ó ṣe àmàlà fún kọ̀ọ̀kan wa ó ṣe dòólà ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni kó ṣọ́wọ́ kù níbi nǹkan tí jẹ́ ìbínú rẹ̀ àti nǹkan tó jẹ́ ìyá rẹ̀ àti nǹkan tó máa ń fa ìbínú àti ìyá rẹ̀ هذا وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك